máa jó ijó ìbílẹ̀ which is gbẹ̀du àti gbogbo ẹgbẹ́ awo to the formed ògbóni fraternity ní nàìjíríà bí tí wọ́n ń bá mi ṣàjọyọ̀ ọdún márùn-ún mi torí ọmọ ẹgbẹ́ lèmi náà tí mo dẹ̀ jẹ́ ìkan lára wọn ni wọ́n ṣe wò pé káwọn bá mi ṣe àjọyọ̀ léni. aṣọ́rò mọ́rọ̀ níṣàwọ̀ aṣọ́rò mọ́rọ̀ ọdọọdún là ń rọ́rọ́ gbó. àmùdá ọdọọdún tẹ́ẹ̀rí lọ́rọ́ bí látẹ̀ ọdọọdún ní ìṣàkórúwé o ọdọọdún tẹ́rí ilẹ̀ wa ń wà o. ẹ̀yin oníkágógó ṣọdún láyé lágbára yẹ́mi á ní à ń ṣèṣìn tọmọtọmọ oníwà retí nígbà kankan ọmọ tẹbí nílé òní kú èyí tẹ́ bí yẹn òní sọnù tọmọtaya ẹni láyé o kàbíyèsí bàbá mi mo bẹ̀rẹ̀ fújì ìyájú nílé àdúrà àgbà ọjọ́ òní tì yín lákọ̀ọ́kọ́ mo ṣèbá kọ́dà ìbá ṣẹ̀dá ìbá Elédùmarè bàwọn tó dá kin tó dà bàwọn tó tẹ̀ kin tó tẹ̀ ìbá tẹ̀dímọ́lẹ̀ àwo là rẹ̀ Elédùmarè ìbá o láwọn ló yà rògbò ẹbí láti ń jẹ́ látọ́ pa èṣù láì lóògiri òkò bá o ó ń lé mi àǹdá àgbà ọ̀rọ̀ gbogbo oníṣègùn lá ní kóró yẹ dẹ̀mùdẹ̀mù àgbákọ́ aláyọ̀ ń bẹ̀rẹ̀ àbẹ̀rù sí rín ìbá ẹ o. ní èní a wà ní ìlú orílẹ̀ ìgbóko ìgbẹ́sà àwọn abákábíyèsí àwọn awo ògbóni ìṣẹ̀dálẹ̀ religion worldwide àwọn abákábíyèsí orílẹ̀ ìgbóko ọba itú ilé mo bá dé kìnìún dáwọ́ ìjà tẹ́lẹ̀ àwa bá ṣe ọdún márùn-ún lẹ́ni àwa bá ṣàjọyọ̀ àdúrà wa ni pé a pẹ́ lórí tẹ̀ bá bẹ́ẹ̀ o gbogbo wa ṣe òun kó pẹ́ lórí tẹ̀ náà tó kò ní pẹ́pẹ́ àìsàn ọkàn àwa balẹ̀ àti wá bá ṣọdún ni o Eh, wọ́n ní ọdún kan làwọn máa ń tọrọ tó máa ń lẹ gbẹgbọ̀n ọdún láyé eh, àwa tá a bá ṣọdún ni àwa bá ṣe ten years àwa bá ṣe twenty years àwa bá ṣe thirty years àwa bá ṣe fifty years àwa bá ṣe hundred years bó nílé mi ṣe máa ṣe nìyẹn ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ o. mo wòye pé ògbóòlù ọba mi. ọlọ́run ọba tó mi. gbogbo àwọn tó bẹ níbí lápapọ̀ ẹ jẹ́ ká fi àwọn aṣọ ọ̀kan ṣoṣo. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o. gbogbo òṣùpọ̀ tó bẹ níbí lápapọ̀ ẹ jẹ́ ká fi àwọn aṣọ ọ̀kan àwọn máa ń gbẹ̀gbẹ̀ gbogbo ìjìlá tó bẹ níbí lápapọ̀ ẹ jẹ́ ká fi ìràwọ̀ sàn kan ṣoṣo. àwọn ọmọ wíníwíní bàtà nù. gbogbo ọ̀rọ̀ tó bẹ níbí lápapọ̀ ẹ jẹ́ ká fi ìràwọ̀ sàn ṣoṣo. ọ̀gbọ́n àtọ́ nítorí bàbá ti dé ibi ẹ jẹ́ ká ṣiṣẹ́. ọba ti dókun iṣẹ́ ẹ jẹ́ ká ṣiṣẹ́ iṣẹ́ o bí ẹyin márùn pọ̀ ọ̀pọ̀ ọdẹ bí ẹ jẹ́ ká ṣiṣẹ́ ọkọ̀ oṣù ọ̀lẹ́ òláyé wa. Ìwọ́pọ̀ ìwọ́pọ̀ ọkọ̀ oṣù tó kún ìgbàlẹ̀ ìwé kájọ ṣàṣàyọ̀ ọwọ́ ọmọdé tó pẹpẹ o àgbàlagbà ọwọ́ kéré dé ọmọdé tó yẹ àgbà òtún ìgbàlẹ̀ ìwé wa ilé àtọ̀nà gbogbo wa ò ní bàjẹ́ o tá sọ pé ọjọ́ wo nínú èèyàn dùn ọjọ́ ìní nínú mi tuntun dùn lẹ́yìn ọjọ́ tí mo gbadé bí ọdún márùn-ún sẹ́yìn èlé nínú mi tún dùn torí pé ó ń ṣe mí bíi pé mo wà láàárín àwọn ọmọ ìyá mi ẹ ní ṣíṣe o ẹ ní ṣíṣe o ilé àtọ̀nà gbogbo wa ò ní bàjẹ́ èyí tí mo bá sọ lẹ́nu alálẹ̀ ìlú ẹ bá mi fàṣẹ sí iṣẹ́ ìlú ẹ jẹ́ kó dàṣẹ àjẹ́ ìlú ẹ jẹ́ ó dàṣẹ èmèrè ẹ̀jẹ̀ ó dàṣẹ ẹlẹ́bọ̀lóògùn ẹ̀jẹ̀ ó dàṣẹ bàbá mi ọba abdulrahab ọlábọ̀dé tú èyí tí mo bá sọ nígbà ẹ̀jẹ̀ ó dàṣẹ ẹ̀yin àfáà lù yìí ẹ̀jẹ̀ ó dàṣẹ o ẹ̀yin pásítọ̀ lù yìí ẹ̀jẹ̀ ó dàṣẹ gbogbo olúwo lù yìí ẹ̀jẹ̀ ó dàṣẹ gbogbo àpènà lù ẹ̀jẹ̀ ó dàṣẹ gbogbo àbíyè lù ẹ̀jẹ̀ ó dàṣẹ gbogbo adáhunṣe ẹ̀jẹ̀ ó dàṣẹ àṣẹ ní bá ní dárò ẹ̀jẹ̀ ó dàṣẹ gbogbo nǹkan tó ń sìn tó ń pè nílé ayé ẹ̀jẹ̀ ó dàṣẹ gbogbo èyí tí mo bá sọ fún yín lèlè ẹlẹ́dàá yóò ní kọ́ mo ń fẹnu àṣẹ sọ mo dẹ̀ ń fẹnu àwọn àgbààgbà sọ àwọn àgbà láàyè wọn máa bá mi fàṣẹ sí àtẹni tó dénú ẹ àtẹni tí ò dénú ẹ èyí tí mo bá sọ lẹ́nìí ó máa dàṣẹ. àtúntò láyé mojú bà ṣe ẹ jẹ́ kó yẹ mi mojú bàkúṣe o. ìbọn ìbọn ló ní o ìbọn. ẹyọ máa jógbẹrù mo ní mojú bàkúṣe o. ìbọn.